يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى عسى أن يكونوا خيرا منهم ولا نساء ولا نساء من نساء عسى عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون أكيد ستعلمك ببوبوة إذا كنت gbogbo ń tẹ́rí tà ń sọ yìí yẹ́sì àlò náà káyà ó máa ń tàbá kár gbogbo alẹ́ yòókù yẹ́sì àlò mọ́tàmọ́ gbogbo wa ni wọ́n béèrè lọ́wọ́ wa ń dọ̀gbìn ìdàlùkìyàmọ́ o mo máa ń tẹnumọ́ fún wa pé ẹ ká lọ mọ iye ìkíláàsì wa wò ẹ ká lọ mọ iye ìkíláàsì gbogbo ohun tá a bá fẹ́ ṣe ló jẹ́ torí tọ́lọ́run pàtàkì jùlọ tó bá ti ń dọmọ́rọ́ ẹ̀sìn wa yìí torí tọ́lọ́run ni o tá a bá lọ ní ìkíláàsì tá a lọ mọ tún àníyàn wa ṣe àkóbá ni yóò dí o kódà kéèyàn tún mọ náwó sẹ́sìn yóò ti di àkóbá kéèyàn máa ṣe wáàsí yóò ti di àkóbá kéèyàn máa kọ́yọ̀ nkéw yóò ti di àkóbá kéèyàn máa jagun sójú ọ̀rọ̀ lọ́wọ́ yóò ti di àkóbá àwọn iṣẹ́ tí mo kálẹ̀ yìí tá ní àwọn iṣẹ́ kan jẹ́ ṣe olóore àwọn iṣẹ́ yìí ni o àwọn iṣẹ́ tí mo kálẹ̀ yìí ni o àmọ́ àwọn iṣẹ́ yìí tún máa ń di àkóbá tí ò bá ti lọ rèé sí class ẹ dákun gbogbo wa pátápátá ẹ já máa wo intention wa níbi gbogbo àwọn iṣẹ́ wa tá a bá ń ṣe al-ikhlas al-ikhlas al-ikhlas ẹ̀mí ọlọ́run ẹ jẹ́ kó máa mú wa o ẹ̀mí tọlọ́run ẹ jẹ́ kó máa wà níbi gbogbo iṣẹ́ wa àníyàn kárí mi àníyàn mi mo tó báyìí àníyàn mi mo dà báyìí ẹ jẹ́ kó wà níbi wọn wa ẹ ọmọ ìyá wa alúnáka wàláì tó nǹkan bá ní ikhlas níbi tó wà yìí kó ṣe tó bá wò pé kó náà kó fi tọlọ́wọ́ bá wó lọ àwọn tó ń súnmọ́ ẹ fi ikhlas gbá ẹ má fi ẹ sojú òní tì wá báyìí ẹ má fi gbá o ikhlas dọwọ́ yín o ikhlas dọwọ́ yín o ẹ má fi sójú òní tiwa bá ìgbà mọ̀ràn ẹ fi pé á ẹ fi tẹ̀mí tọ́ lọ́hùn ẹ fi gbà mọ̀ràn ìtẹ́yìn náà bá mọ̀ ní òdodo ó ní ẹ fi gbà mọ̀ràn ẹ̀yin tá pàtà ọ̀dọ́ tí wá ń bì náà ẹ̀yin náà fi ìkìláàsù bá ọ̀rọ̀ yìí lò ó látòrí malam Yusuf Adépọ̀jù ọlọ́mọṣà bá ṣe dáadáa fún wọn àwọn sọ pé ní àníyàn tọ́lọ́wọ́ àwọn ètò àníyàn wo àwọn ètò yìí wo torí tọ́lọ́kọ́lẹ́ ṣe ṣe àwọn sọ yìí wo àmọ́ ọ̀rọ̀ ká ṣe ìkìláàsù yìí ọ̀nà àgbọ̀dọ̀ mọ́ ṣe wà sílẹ̀ fúnra wa mo fẹ́ kẹ́yìn náà kẹ́ fi ìkíláàsì sí ìyẹn mọ́ bí ìkíláàsì jà kámọ̀ yìí ẹ torí tọ́ lọ́run láàmọ̀ fi jà gbogbo tẹ́lí tó láyé àwọn sàhábà àwọn sàhábà ìkíláàsì náà fi jà ló fi le tó bá wọn so ìkíláàsì malabisu adépọ̀jù ó ní ẹ fi jàjà yìí tí ìkíláàsì ní bá gbé yín débi pé ẹ gbọ́dọ̀ gbọ́ ẹ gbọ́dọ̀ gbà náà ní ìsábọ̀pẹ́ ìlẹ̀ sọ wájú ọlọ́run bí ìkíláàsì ní bá dé ní pé kẹ dákẹ́ lórí ẹ̀ wa comment àwa a mọ̀ ṣe fídíò àwa a mọ̀ bí àwa àtàpà tọ̀hún ni àtàwa àtàpà bí náà ni gbogbo fídíò tí kálukú ó bá ṣe gbogbo lẹ́kṣọ̀ tí kálukú ó bá ṣe ẹ̀yin kọ́mẹ́ntétọ̀ kọ́mẹ́ǹtì tí wàá bá kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì tí tó bá déwájú ọlọ́run tó lè defend tọ́lọ̀ bá ní èyí sí ọ̀tọ̀ pé sàlùmọ́kà ní ẹlẹ́wọ̀n wọn tó sọ o ṣé wọ́n lè defend yẹ prison wọ́n sì alu àwọjọmọ zone two zone two zone two bọ́sẹ̀ sọnù ṣé àwọn ẹni tó sọ lọ́rọ̀ yẹn kó mọ̀ pé òun máa lè defend yẹ níwájú ọlọ́run ìwọ náà tó bá fẹ́ mo ti rí kọ́mẹ̀ntì kan ní àwọn dẹ̀dẹ̀ ìwúrẹ́ jẹ̀mọ́ ẹlẹ́wọ̀n ìkànnì àwọn dẹ̀dẹ̀wùrẹ́ ẹlẹ́wọ̀n tí tó bá déwájú ọlọ́run sọ lè dìfẹ́ǹdì pé àwọn dẹ̀dẹ̀wùrẹ́ ẹlẹ́wọ̀n sọ lè dìfẹ́ǹdì ẹ̀ sọ lè ṣe oríṣi èèyàn kan lọ́rọ̀ rẹ̀ rí báyìí sọ ọ fẹ́ generalize lórí gbogbo àbáyíbá tó bá generalize lórí gbogbo àbáyíbà ṣé tó bá déwájú ọlọ́ọ̀tọ́lọ́ba ní èyí sí ọ́ tó ń pa àwọn àbáyíbà lẹ́lẹ́wọ̀n ṣọ́ lè defend yẹ ẹ̀yìn tá a bá ti lè defend iwájú ọlọ́run oníkàṣọ́ wà ní kódà ọ lè defend iwájú tí èèyàn èmi lè pọ́sí àfá ẹ̀kọ́ kí nìkan kọ́dẹ̀ yá ẹ̀mọ̀ ní kíkan kọ́ sàlẹ̀ kí nìkan lókè mo ti gbọ́ sá kí n sì fi ọ́lẹ̀ èmi èmi ò dá irú lẹ́sàn tí ń sọ fún amúṣọrọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò ṣe yí gbogbo nǹkan ìwé à èmi kẹ̀ mú smart mo mọ̀rọ̀ yí mo mọ̀rọ̀ sọ mo mọ̀rọ̀ ẹ̀ tó bá déwájú ọlọ́run tó lè ṣe bẹ́ẹ̀ ṣé wàá lè yí bẹ́ẹ̀ ṣé wàá lè sọ bẹ́ẹ̀ ǹjí wàá lè defend tó bá déwájú ọlọ́run ò ní kò sọ o alayna bil ikhlas alayna bil ikhlas ìkànnì àwọn sàhábì radiyallahu alayhim olódì máa alajtu shay'an ashadda alayya min niyyati ó ní gbogbo nǹkan ni mo yọjú àmọ́ nínú so ẹ dákun ẹ jẹ́ ká mọ fáìtà níyàn wa ẹ jẹ́ ká mọ bá ìkìláàsì wa jà ẹ gbogbo àwa tí a wà lápá bíi lápá bíi ẹ ká bẹ̀rù ọlọ́run ẹ̀yin àbáyíbà ẹ̀yin náà ẹ bẹ̀rù ọlọ́run kí gbogbo wa ká jọ bẹ̀rù ọlọ́run tá a bá ti jọ fi bẹ̀rù ọlọ́run ọba bára wa lò kódà ká mọ wá bára wa jà á tún mọ gba aládá ni because ìjà yóò mọ jẹ́ ìjà torí torí ìtọ́lọ́run ẹ ẹ mọ́ pè wọ́n lẹ́lẹ́wọ̀n ẹ mọ́ pa àwọn níjọ̀mọ́ ẹlẹ́wọ̀n àwọn ò àwọn zone two zone two hàn bá àti pè wá bẹ́ẹ̀ hàn bá àti pè wá ní àwọn alu prison hàn bá àti pè wá ní ọmọ lẹ́yìn ibùdó tèmi ẹlẹ́wọ̀n ẹ̀dàkùn kẹ́mì kankan mọ̀ pé àwọn ní àwọn èèyàn yẹ̀sà lúnà kẹlẹ́wọ̀n o ẹbẹ̀rù ọlọ́run o ẹbẹ̀rù kọ́lá àwọn ẹlẹ́sìn pé ẹnìkan ti sọ yẹ̀sà àlú náà ó wá forúkọ ẹ̀wọ̀n yẹn sí yá mi ìrántí ìlú yẹn mọ́ ó dẹ̀ forúbọ ọbẹ̀ sí ẹ̀dàkùn ẹ̀mọ̀ yẹn káwọ́ ṣe bẹ́ẹ̀ o ń tá a máa lè ṣe tá a lè defend níwájú ọlọ́run oníkáṣe o in tó díwájú ọlọ́run tó nílé defend ṣọ́ra rẹ o ìwọ náà sọ́rọ́ ìtọ́ kọ́fí sàlùmẹ́kà òun kọ́ ló ní o kódà ní ó kọ́kọ́ gbórin yìí jáde torí sàlùmẹ́kà kọ́ ló ṣe kọ́ òun kọ́ bí òde òkú ni pé wọ́n á sọ fáwọn èèyàn pé gbogbo aníwó béèrè lọ́wọ́ wa ìwọ náà yes alu náà ká yahoo máa tazakar yes alu náà ká yahoo máa tazakar wọ́n béèrè lọ́wọ́ tiẹ̀ náà jọ kan máa rántí o lọ prepare answer tiẹ̀ kémi ni wọ́n prepare answer tèmi náà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 then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.